كما صليت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته على أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته n tí ó fa dìlé díẹ̀ ó ní wípé Abu Khadija Abdulaziz Robert àwọn adigunjalè wọ́n lọ ká wọn and uh, wọ́n kó bá wa wọ́n fi dẹ́rù bà wọ́n wọ́n gbé ọmọ tí wọ́n bá kó góòdù wa tí wọ́n bá kó wa àwọn oyin wọn níbọn uh, wọ́n kó àwọn laptops wọn and all that tọ́. wọ́n ti lọ fi ẹjọ́ sùn ní àgọ́ ọlọ́pàá à ń bẹ ọba dẹ́dá Allah subhanahu wa ta'ala kó fún wọn ní àwọn tó dáa ju tí wọ́n kó lọ àwọn tí wọ́n dẹ̀ ṣe ونعوذ به من شروره أسأل الله سبحانه وتعالى أن يكفيناهم بما شاء وبعد الله سبحانه وتعالى أدسوا ولما بوشي معموه نعم gẹ́gẹ́ bí a ṣe sọ ní ìjókòó wa kọjá pé a máa ṣe àlàyé lórí àwọn ọmọ wọn padà gbọ́ mọ́lẹ̀ na inṣọ́lá náà ìlàkùlọ̀ ọ̀kẹ́ náà tó ń bẹ nílùú àtúmọ̀kún fún àdúrà sí dáadáa náà ni kọ́láwọn bá kóyàwó ẹ̀yà àbúrò àwọn ẹni burúkú gẹ́gẹ́ bá a ṣe ṣe àlàyé ní ìjókòó àtúkọjá lọ a a máa ṣe àlàyé lórí àwọn àwọn hal méjì tí àbí bíi mélòó kan tó jẹ́ yí pé takosun nìfà àwọn obìnrin nìkan ni ó dálé wọ́n dálé lórí ó pàtàkì kí àwọn ọkùnrin mà torí láti fi gba àwọn ìyàwó wa níyànjú tàbí àwọn ọmọ wa tàbí àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa gbogbo torí wípé àìgbọ́yé yóò pa ìrun lára tó bá dẹ̀ ti pa ìrun lára ó ti pa ẹ̀sìn lára yóò dẹ̀ pa àlìjẹ́nnà lára ló fi jẹ́ wípé gbígbọ́ yéye kéékèé ó pàtàkì bó ṣe pàtàkì fún àwọn obìnrin ló ṣe pàtàkì fún àwọn ọkọ náà tàbí àwọn òbí wọn. kí dẹ̀ ni àwọn àwádìí ni hálò àkọ́kọ́ haid nǹkan oṣù tí máa ń wá fún obìnrin ní gbogbo ìgbà òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ó ní shay'un katabahu allah ala banati adam nǹkan tó jẹ́ wípé ọkọ̀mọkọ̀ Rasulullah sallallahu alaihi wasallam ọba adẹ́dà ó ṣe ní àdámọ́ ọkọ̀ máa àwọn obìnrin ni wípé kí wọ́n rí nǹkan oṣù lórí nǹkan oṣù àwẹ̀ kí ni nǹkan oṣù ó ní ẹ̀jẹ̀ tó máa ń jáde látara ojú ara obìnrin àgbáyéba wọ́n máa ń wá látinú ilé ọmọ á jáde láti ojú ara obìnrin àwọn kan wà lóbìnrin wọn yìí rí wọn yìí rẹ́jẹ pàápàá tó bá ti tó àsìkò wọn orí èékánná wọn á pọn àdámọ̀ tí wọ́n ní àwọn kan dẹ̀ wà. tó ti tọwọ́ bomi ọwọ́ yẹn á pọ́n àwọn kan wà bẹ́ẹ̀ àwọn kan èrè pàápàá àwọn mẹ́ta tá a dákọ̀ yìí àwọn tí wọ́n rí ní orí èékánná wọn ní pípánpípán, tàbí tí ọwọ́ wọn pọ̀n tàbí tí wọ́n èrè pàápàá àwọn yẹn kéré nínú àwọn obìnrin kò wọ́n wọ́pọ̀. masalan ní nǹkan close to thirty years ago ní ọgbọ̀n ọdún sẹ́yìn a kátìrà lórí haid àwọn àfikọ́ nínú àwọn akẹ́kọ̀ọ́ tó bá ti gbọ́ nǹkan kan nílé kí ó tá bá ti ká súbà tán ní inú ilé wọn yóò dẹ̀ pè wọ́n jókòó òun náà máa ṣe àlàyé ó wá ń ṣe àlàyé yìí bàbá bàbá wà níjókòó grandfather grandpa ó wá ń ṣàlàyé pé àwọn obìnrin kan wọ́n rí bàbá ní ìtara but ó ń wò wípé àwọn ọ̀kọ̀ọ̀kan kankan kankan kì í ṣe pé wọ́n ní máìsì lọ títí wọ́n ti jẹ́ pé ọlọ́run bá ní ti kọ́lọ́run bá kó bá fọ̀n kẹ́wọ̀n àwọn pé ah, gbogbo orú táwọn ọmọ ẹ̀yà ń sọ yìí bí wọ́n ti ẹ̀ mú hadith wá nǹkan kan ah, ṣáwọn kan tí wọ́n ṣáájú tẹ́lẹ̀ òrí ni oníṣẹ́ bàbá nìyẹn but so ngbà tó gbọ́tọ̀ máa ọmọ òun sọ pé àwọn kan eh, bí nǹkan oṣù wọn ṣe máa rí ni ó ní. Ah, Najim tó ti kó ìkòkòkò sí lórí ìtara tí ọmọ ń fi ń dá bàbá rẹ̀ lóhùn ní ìtara yìí pé a ọ̀ka kìíní fáwọn nínú tíra ni ọwọ́ ń ọwọ́ fẹ́ máa di fàǹfà ọmọ tójóbìnrin àkọ́bí bàbá ó wá dé bá wọn lẹ́nu rẹ̀ lọ́wọ́ ni a. Ah, kí ló ṣe grandpa àti grandson tí wọ́n fi ń kùtùkùtù báyìí lè ò gbọ́n tí lẹ́jìmọ̀ tó ń kó sí àwọn ọmọ yìí lórí. arábìnrin yẹn ní ọ̀rẹ́ òun báyìí ó dákọ rẹ̀ bàbá yẹn náà mọ dáadáa bó ṣe máa ń ṣe nìyẹn ankara náà. yorùbá ní àìrìn jìnnà etí ìsọ̀kẹ́rẹ́ gan ara òkè rẹ̀ so ló fi jẹ́ pé náà ṣẹ̀rẹ́ islam ọ̀rọ̀ nípa nǹkan oṣù obìnrin tọ́lá àwọn mọ́mọ́dé ṣe ń ṣe wọn Allah subhanahu wa ó fi tì sí wọn pé ní ṣe máa ṣe yìí ọba tó látara bò wọ́n ní wàlá yahillu lahunna an yaktumna ma khalaqa Allahu fi arhamihinna tí kíkọ̀ bá lè ṣẹlẹ̀ ṣe mọ̀ wípé òfin ti so mọ́ nǹkan oṣù rírí tó bá rí nǹkan oṣù tó bá lóun ò rí nǹkan oṣù tí ọlọ́run bá dá ọmọ sí nínú tọ́ba ní kò rí bẹ́ẹ̀ ṣe pé ìṣìkàlọ̀ ń ṣẹlẹ̀ wàhálà ń ṣẹlẹ̀ látara òfin wo la fẹ́ fi dè Allah subhanahu wa ta'ala sọ pé la yahillu lahunna kìí ṣe ẹ̀tọ́ fún wọn o tó ń túmọ̀ sí wípé haramu fún gbogbo obìnrin kó o rí pé torí wípé fanfan bẹ láàrin àtọkọ òun ọ wá dá kíkọ ọ̀lẹ̀ anyaktumna kó wá gbé pamọ́ ma khalaqallahu fi arhamihinna ntí ọba adẹ́dà tó dá sínú ilé ọmọ wọn yálà oyún nǹkan ti lé síra tàbí ó ti rí nǹkan oṣù tó ti yé báyìí sùn tó bá wọn kó wọn rí tàbí tole lè lo àlùmọ̀kọ́rọ́ yìí ni Allah subhanahu wa ta'ala orin gbogbo ẹ̀ haramu nta fẹ́ fàyọ̀ ń lélẹ̀ Allah subhanahu wa ta'ala ó fi tì wọn lọ́dọ̀ yìí pé pòsíṣàn wọn bó o ní kọ́ndíṣàn ṣe rí ṣé o ti rí àbó o ti rí bó o ló ṣe ṣẹlẹ̀ á gbọ́ látọ̀dọ̀ yẹn ṣùgbọ́n. ó ní ààlà bó ṣe máa ń wá tí gbogbo obìnrin gbọ́dọ̀ mọ̀ tí gbogbo ọkùnrin náà gbọ́dọ̀ mọ̀ torí ńgbà míì àwọn ìyá wa àwọn àǹtí wa àwọn àbúrò wa àwọn ọmọ wa wọ́n máa ń hùwà ìbìkítà tó jẹ́ wípé àlejò wọn máa ń dojúrú mọ́ wọn lọ́wọ́ tọ́ba ilé dojúrú mọ́ wọn lọ́wọ́ bẹ́ẹ̀ táwa bẹ́ẹ̀ ń ti ń fọ́lò ṣe mọ̀ wípé a ti ti pè àkíyèsí wọn sí tàbí àwọn nǹkan mi lè jẹyọ tí wọn wọn kà kún wípé bóyá ara rẹ̀ ni tí ilé ṣara rẹ̀ òmíì dẹ̀ lè má ṣara òmíì lè jára rẹ̀ kí wọ́n má wò kí wọ́n má wò pé bóyá tè é ṣara rẹ̀ a ti ti pè àkíyèsí wọn sí. látara eléyìí obìnrin lórí nǹkan oṣù rírí ọkùnrin sí mẹ́ta. alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹni tó jẹ́ pé ó ti máa ń ṣe tẹ́lẹ̀ ẹnì kẹta aláwọ̀ ọ̀dà tá a bá bẹ̀rẹ̀ níbi ìtàkọ́kọ́ ẹni tó yọ kọ́kọ́ bẹ̀rẹ̀ sí fi máa ń ti bàlágà rírí nǹkan oṣù tó bá ti ń di pé òun náà ti di kíni ó ti di gbogbo ìwọ̀ tí ń bẹ lórí gbogbo obìnrin ni ó wà lórí òun náà ọgbọdọ gbọ́dọ̀ gbà wẹ̀ ó gbọ́dọ̀ mọ òfin tó de nǹkan oṣù. akírun gbogbo àwọn òfin ó ti di ẹni tó je pé ó ní ìwọ̀ lórí mọ̀kẹ́lẹ̀f. bàmánà ti yí pé amọ́ ọ̀rọ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá sọ́là tó sọ yí pé rufi al-qalam al-thalath àwọn mẹ́ta kan bẹ̀ àní fi tí wọ́n ṣe bí wọ́n torí wípé wọn ò tí ì tó ojú bọ́ wọn ò tí ì lórí. bí ọ̀rọ̀ yìí ṣe so mọ́ òfin bẹ́ẹ̀ ló so mọ́ al tó túmọ̀ sí pé nínú Islam àwọn ọ̀gbà wípé wọ́n bíyàn mẹ́ṣẹ̀ tó jẹ́ wípé wọ́n wá mẹ́nìkan wá láti kàn má gbélébù torí láti fi parí ẹ̀ṣẹ̀ ẹ̀dá kankan là wọ́n bí olúkálukú níbi pé láti zero wá zero two zero ọkọ̀ arẹ́rùkùn ní rẹ́rù ọmọlàkejì gbogbo ọmọ tiwẹ̀ àbí ní kíni olùgbàgbọ́ òdodo rírè táwọn òbí bá rè é ni wọ́n sọ di ìtọ̀yàpàtẹ́lẹ̀ tọ́ba jẹ́ páwọn òbí tó yanjú ni wọ́n ó rí ọmọ wọn ní bó ṣe yẹ kí wọ́n rè é tí yóò fi jẹ́rìí dáadáa mọ́ nígbà gbàjọ́ gbẹ̀yà kíá ló fi jẹ́ wípé nínú Islam bíyàwó fífẹ́ ṣe jẹ́ ẹ̀sìn bẹ́ẹ̀ lọ́mọ bíbí jẹ́sìn bọ́mọ bíbí ṣe jẹ́sìn bẹ́ẹ̀ náà lọ́mọ títọ́ ló jẹ́ ẹ̀sìn. kí ni gord ọmọ títọ́ nínú ẹ̀sìn Islam èyí ni kí ni tá a fi sùn òun ni wípé ìkópa àwọn òbí méjèèjì tí ó fi jẹ́ pé tí ọba adẹ́dà bá kádàrà pé ọmọ àlìjánná lọ́mọ yìí kọ́láwọn ṣe gbogbo àwọn ọmọ ọlọ́mọ àlìjánná àwọn òbí wọn ò nípìn dáadáa látara rẹ̀ torí wípé wọ́n ṣègbìyànjú sí ní tó dà ló fi jẹ́ pé gbogbo òbí tọ́mọ bá mú nǹkan wá ní nǹkan ẹ̀sìn àìta kò ń bolo tiré lè là béèrè lọ́wọ́ rẹ̀ kó máwọn ẹ̀rí wá tó bá wá máwọn ẹ̀rí wá báyìí á wà á dìde lọ á lọ sọ́dọ̀ àwọn tá a mọ̀ wípé gbogbo ohun tí wọ́n máa ń sọ lọ́rọ̀ o Allah wí báyìí òjíṣẹ́ lọ́sọ̀lá ṣàlàyé rẹ̀ báyìí ni wọ́n máa ń sọ láti fi ṣe kíni torí ọmọdé kò sẹ́ni tí ò lè ṣe àgbàbúra tó lè ṣe ẹ́ ọmọdé lè ó lè ṣìgbọ́yé àwọn àyà kan nínú àwọn àyà dáadáa bàbá wọn jáde láyé àwọn nǹkan kan wá ń bẹ sí bàbá ìtọ́jú sí wọn lọ́wọ́ bàbá rẹ̀ ti jáde láyé àwọn sọ fọmọ wọn ọmọ àrùn mẹ́sìn pé bàbá àwọn fi nǹkan báyìí fáwọn lọ́wọ́ nǹkan kan wọ́n sọ nísọ pé ó ti di ìpín ti àwọn nìyẹn ọmọ ní là kìí ṣèpín tí o á papọ̀ mọ́ ogún ni tá a pín á wà á wo àwọn ìpín tí nínú rẹ̀ tó bá kàn yín fẹ̀lẹ́ ìmọ̀ tí ò bá kàn yín ó náà ah! kí ló máa ń sọ yìí njẹ́ ò la bí ọ ná ọba dìde wa ṣiṣẹ́ mẹ́rin wọ́n ní àwọn ọmọ yín kan tọ́lọ́run jogún sí mi lọ́dọ̀ nínú àwọn ọmọ oníṣòkòtò sókè yẹn ni mo ní ẹbú mi dáadáa mà wọ́n ní rárá ìtọ́sọ̀ ìtọ́sọ̀ ìtọ́sọ̀ ìtọ́sọ̀ mo ní bẹ́ẹ̀ ni mo ní bẹ́ẹ̀ ni ọwọ́ àná tíra báyìí ọwọ́ àbáyìí ọwọ́ àbáyìí ọwọ́ àbáyìí tẹ bá gbé koran tẹ bá kà ẹrì bá ẹrì bá ẹhẹn odúdú lọsàn. eléyìí ó ṣàjẹ́ àrùn ó fún màmá ní gboyà àwọn ọ̀rọ̀ ẹ̀sìn míì láti ṣe kíni láti béèrè bó ṣe kó bí ó ṣe lè kọ́lá ọmọ bá kọ́mọ́sà bá san wọ́n lẹ́sàn rè kó kí àwọn ọmọ ọmọ kọ́yàn kí wọ́n yanjú fún wọn kó kí á àwọn ọmọ aláyé àti gbangba ọjọ́ gbìndẹ̀ òkè àwọn téèyàn bá wá rí ọmọ dáadáa báyìí nínú ogún téèyàn fi lẹ̀ tó pàtàkì jù òun lọmọ tó gbẹ́sìn yìí lẹ́yìn èèyàn tó jẹ́ pé ń gbé èèyàn lọ tán ń ṣẹ̀sìn lópin ìgbà tí ń bá ń ṣẹ̀sìn kò ní í ṣàdúrà kan kọ́ mọ́ ṣe aláàmọ̀ fúrílì wàlíwàlí rẹ̀ yà wọ́n lọ́wọ́ ọba ọba rẹ̀ dà torí ọmọ pé òun gan tún máa ń òun lọ́wọ́ ni kí ló yí ṣe lára àtọ́nà tó ó ní istigfaru kan wà téèyàn bá ti ṣe torí wọ́ọ̀dìn rẹ̀ èèyàn máa gba commission lórí gbogbo àwọn téèyàn dá akọ lórí rẹ̀ kí ni alamakoli wàlúwàlúdẹ́yà wàlúmọ̀mìnì wàlúmọ̀mìnàt wàlúmùsùlùmí wàlúmùsùlùmát aláhíyáyé nínú wàlúmùwàt ẹ̀kọ́ ti kún ilẹ̀ ti kún òfòríjì mi ìwọ̀ bá dẹ̀dà ṣe gáfàrà fún mi àtàwọn òbí mi méjèèjì àtàwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin àtàwọn mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin àwọn tí wọ́n wà láyé àtàwọn tí wọ́n ti lọ gbogbo àwọn tí wọ́n dákọ̀ yìí tá a dákọ̀ yìí láàgbàládá lórí ọkọ̀ kan nù wọn mélòó ni mùsùlùmí lóde òní láyé lókun mélòó ni olùgbàgbọ́ òdodo àìmọye àwọn tá ti lọ àpé opportunity land òjíṣẹ́ náà tún lára fún làwọn sọ pé ẹlòmíì yóò dé ipò ńlá níwájú ọba lọ́rùn ń ọba lọ torí àdúrà tọrọ ìforíjì tọ ma rẹ̀ ń ṣe fún ọ tọmọ ọba gbẹ́sìn yìí ṣé yóò ṣe ní kò ní ṣe ló fi jẹ́ wípé ọmọ títọ́ òun ni wípé ìgbìyànjú tóbi ṣe lórí ọmọ tí ó fi yàn tí ó fi yanjú kí ni yíyan ọmọ kọ́ yanjú rẹ̀ Allah subhanahu wa ta'ala sọ ọ̀la alladhina yaquluna rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama àwọn tó yẹ pé wọ́n ń bẹ ọba adẹ́dà wípé ìwọ ọlọ́run ọba ṣe fún wa o látọ̀rọ̀ àwọn ìyàwó wa àtàwọn àrọ́mọdọ́mọ wa àwọn àrídùnnú wá ṣe wá ní ògbóǹtarìjì aṣíwájú fún àwọn tí wọ́n páyà rẹ̀ torí kò sí àpọ́nlé fún ẹ̀dá ọlọ́run ọba kan tí ò ní páyà ọba dẹ́dà kí lọ́ba adẹ́dà sọ in akramakum inda Allah atqakum ẹni tí ó ń pa òfin òun ọlọ́run ọba mọ́jú nínú yín òun lọ́lápàlẹ́ jù lọ́dọ̀ òun ọba adẹ́dà subhanahu wa ta'ala kọ́lọ́ mọ́tà ṣe alọ́kàn nù wọn. náà gbogbo eléyìí agbọ́dọ̀ mọ̀ háì nǹkan oṣù ṣíṣe a gbọ́dọ̀ mọ àlàyé rẹ̀ ká fi yé àwọn ọmọ ìyàwó wa àwọn ẹ̀gbọ́n wa tí nǹkan bá dojúrú mọ́ wọn lọ́wọ́ ká lè ṣàlàyé rẹ̀. gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú ó lè jẹ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ éèjì tó ń fi ṣẹlẹ̀ ó bẹ̀rẹ̀ ọmọ ní bí ọmọ ọdún mẹ́sàn-án lọ tàbí mẹ́jọ ó ti ní òní ó lè wọ́n mẹ́ẹ̀ẹ́dógún kò sì jẹ́ pé kò sí éèjì kan pàtó éèjì tí bẹ̀rẹ̀ tòmí lè yá tòmí lè dìlé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni ọmọ tó yẹ pé ó bẹ̀rẹ̀ sí rí nǹkan oṣù báyìí tó bá ti bẹ̀rẹ̀ sí rí nǹkan oṣù òbí ọmọ aṣọ ń gbà wo lórí ìjà. ó lè jẹ́ ìjọ kan ó lè jẹ́ ìjọ mẹ́ta tàbí ìjọ méjì ó lè jẹ́ ìjọ mẹ́rin ó lè jẹ́ ìjọ mẹ́fà kò gbọ́dọ̀ ju ìjọ mẹ́fà tàbí ìjọ méje lọ gẹ́gẹ́ bí àsọlé òjíṣẹ́ náà fúlà rẹ̀ fúlà. kò gbọ́dọ̀ ju ìjọ mẹ́fà tàbí ìjọ méje lọ. tó bá ti ń jujọ́ mẹ́fà tàbí jọ́ méje lọ kì í ṣe nǹkan oṣù èèyàn alákọ̀ọ́bẹ̀rẹ̀ ẹni tó ti ń ṣe ẹlẹ́mọ̀tẹ́ẹ̀dà ó ti máa ń rí nǹkan oṣù rẹ̀ tẹ́lẹ̀ eléyìn àádà rẹ̀ láàmú bó ṣe máa ń ṣe ó lè jẹ́ pé tóun tọ́ba ti rí lẹ́ẹ̀kan báyìí ó lè dàyà fún bíi àwọn ìṣẹ́jú mélòó kan tàbí àwà mélòó kan yóò dẹ̀ dákẹ́ yóò tó bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ bí ṣe máa ṣòwò kó ṣọ ọkọ gbọ́dọ̀ mọ̀ bí ṣe máa ṣe òbí gbọ́dọ̀ mọ̀ bí ń ṣe máa ń ṣàwọ̀mọ̀ àwọn torí kí ni ọ̀rọ̀ ọ̀run ọkọ kí lọ́ba adẹ́rà sọ wọ́n á mọ̀ra àìlẹ́ka lè sọ̀rọ̀ àti wọ́n ní wọ́n tẹ́lẹ̀ rà àlẹ́ yìí pa àwọn aráalé rẹ̀ láṣẹ irun kíkí wọ́n á mú sùúrù lórí rẹ̀ tí irun bá ti ń kú bí ọgbọ̀n ìṣẹ́jú tètè máa alẹ́ mọ́ra o ẹlẹ́mọ́ra láti ṣàlùwàlá o ẹlẹ́mọ́ ẹlẹ́mọ́ mọ́ra ẹ máa kọrin rẹ̀ tí wọ́n létí kí wọ́n lè bá a mọ̀ ọ pàtàkì òbí gbọ́dọ̀ mójútó lè bọ́kọ náà ṣe gbọ́dọ̀ mójútó àmú àpèjúwe arákùnrin kan wa ọláòzì kò sírẹ̀ gbogbo ibi tí máa ń ti ń gbá bọ́ọ̀ tàbí tí ń láòzì báyìí tásìkò òun bá ti tó kò tẹ́ ẹ̀ ní lẹ́nu bòdì lọ́yọ́ pààyàn rọ́pò everybody ti mẹ́ ní ọlọ́kìn wọ́n á máa ń yà mí lẹ́nu ó ní kì í ṣe mímọ̀ ṣe òun náà mo ní kó ló ṣe jẹ́ ó ní òun láìkí oúnjẹ mo ní mo mọ̀ bẹ́ẹ̀. bàbá àwọn ti wá tètè mọ̀ bẹ́ẹ̀ ẹni tí ọba wá kírun nílé kó rí báyìí wákàtí márùn kò ní gbowó oúnjẹ bàbá ti sọ ikùn ó ti so pọ̀ márùn-ún ó ní látara bẹ́ẹ̀ bóun ṣe láìkì oúnjẹ òun wá láìkì irun bẹ́ẹ̀ jazakallahu khair sọ́nà ọba kó bá san bàbá yẹn lẹ́sìn. nà òbí gbọ́dọ̀ ṣòwò gbélé. ó lè jẹ́ pé áádà tóbìnrin míì bí ṣe máa wá fún un tó ti dàyà lẹ́ẹ̀kan ọparí nù. omi ìsìwẹ̀ ó lè jẹ́ ọjọ́ kan omi lè jẹ́ ọjọ́ méjì omi lè jẹ mẹ́ta ó lè jẹ mẹ́rin ó lè jẹ márùn gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú kò gbọ́dọ̀ jújọ́ mẹ́fà tàbí jọ́ méje lọ a máa ṣàlàyé ìdí tí ò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ ń bọ̀ báyà àwọn gúrùpù kẹta ẹ̀jẹ̀ náà ni ṣùgbọ́n èyí ṣe haid kìí ṣe nǹkan sùn kìí dẹ́ ẹsẹ̀ jẹ̀bi mọ́ kí ni àti haid àti nifas gbólóhùn yẹn a máa ń lò fún méjèèjì a máa ń lo nifas a máa ń lò fún haid náà kí nìdí ìyàwó Aisha rẹ̀jọ́lá aná oníníjọ́ àràfà mo bá lọ bójúṣe lọ́sọ̀ àṣọlá bó ṣe rí bí ìyàwó ṣe ń ṣe ó ní anafẹ́tì sẹ́ni fásitì dé bá ọ ni haid ni òjíṣẹ́ lásán sílá ifas tó ń túmọ̀ sí pé nefas a lè lò fún kí ni haid. náà tó fi ló fi jẹ́ pé òfin tó dé tó dé haid náà ló dé nefas náà àyàfi ibi tí wọ́n ti yàtọ̀ ká tó débẹ̀ briefly ibì kan tí wọ́n ti yàtọ̀ ní wípé tí a máa pa sọ pé haid kò gbọ́dọ̀ ju jọ méje lọ mẹ́fà tàbí méje lọ náà nifas ẹ̀jẹ̀ ọmọ bíbí òun ò gbọ́dọ̀ ju ogójì ọjọ́ lọ arba'ina yawm kò gbọ́dọ̀ ju bẹ́ẹ̀ lọ. èyí ò túmọ̀ sí dídá àkàn tó gbalẹ̀ o kì í ṣe ní nàìjíríà nìkan ní gbogbo ibi tí wọ́n ti ń forí balẹ̀ fún ọba adẹ́dà nìkan tí wọ́n jẹ́ mùsùlùmí ní wípé tọ́ba ti dogójì ọjọ́ lẹ́yìn ìgbà tóbìnrin bímọ wọ́n ní wọ́n ń ṣe kínní wọ́n ní wọ́n ń dín kàrà wọ́n ń ṣe sàrà wọ́n ń ṣe oríṣiríṣi kò dẹ́rì kò sẹ́rì fún kéésì nàìjíríà nìkan ṣe ṣe káríkárí lórí ọgọ́rọ̀ ọgbà tá a bá lọ sí Asia tá a bá lọ sí dóòlù àrùbíyà bá ń ṣe ń mú béèrè pé ẹgbọ́n bò ní òfin ṣe rí lórí ilé bẹ́ẹ̀ wọ́n ṣe ń béèrè ń bẹ̀rẹ̀ náà tá a fi mọ̀ yìí pé bákan náà ni ọmọ sórí ìjọba pọn lọ́kẹ̀. yìí ó lè jẹ àwòdá obìnrin mọ̀ pé ìgbà báyìí ni máa wá fò ọjọ́ mẹ́ta mẹ́ta ni máa ṣe ọ wá di oṣù eléyìí kò dúró níjọ́ kẹta torí pé jìṣẹ́nára àtúnlá sọ pé jọ́ mẹ́fà tàbí jọ́ méje ló fi jọ́ kan kún tàbí jọ́ méjì ó di mélòó á ó dúró kò dúró yóò máa kírun lọ àyàfi nǹkan ló lè fà á tó tún fi lè kóra ró kí ni ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ háìdì nǹkan oṣù òjíṣẹ́ náà sàásìlà ń júwe bí ń ṣe é rí ó ní aswad yorùf ọmọ ní dúdú kì í rí bí ẹ̀jẹ̀ yòókù tí obìnrin mọ̀ ní ṣé ti yé báyìí ó ló dúdú kò rí bí ẹ̀jẹ̀ yòókù ìtóbìnrin mà ní. tó wá kiri pé hm? dúdú bí ó ṣe dúdú náà ló ìwà o nǹkan oṣù rẹ̀. lásìkò ìgbà tí máa rí nǹkan oṣù yìí wọ́n wá lè mọ̀mọ́ ní dúdú gbà mí. mọ́sẹ̀rẹ̀ jọ́ márùn-ún ló máa ń rí nípìnlẹ̀. ó ti mọ̀ yí pé jọ́ márùn-ún ni máa ṣe òun tàbí jọ́ mẹ́ta tàbí jọ́ mẹ́fà tàbí méje ẹ bá a ṣe sọ kó gbọdọ̀ jù báyìí lọ. wá dóṣù yìí kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú dúdú yìí ńgbò ọ̀yá ló bẹ̀rẹ̀ sí í gbogbo ilé nǹkan oṣù rẹ̀ náà ni ọkà sí torí wípé kí ni láàrin ìgbà tí ó máa ń ṣeun lórí sí ó lè wà ní nǹkan bam èyí ni wípé nígbà tó jẹ́ àsìkò nǹkan oṣù rẹ̀ tá a bá fi àpèjúwe ẹni tó jẹ́ pé jọ́ márùn márùn ni ó máa rí àsìkò tí máa dé sí ohun ti tó kọ̀ wá kọ̀ dúdú bí ẹrọ ọ̀fọ̀ yẹn ló kọ́kọ́ rí nǹkan oṣù náà tàbí ẹ̀jẹ̀ pupa lórí nǹkan oṣù náà tàbí bí yẹ́lò yẹ́lò yẹn lórí nǹkan oṣù náà tó jẹ́ pé dúdú ni o ó ti mà pé òun náà ni kò rújú torí pé kí ni àádà rẹ̀ àsìkò àádà rẹ̀ lélẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé àsìkò tí mo rí sí. Si, ó ti kú mọ́sálà jọ́ mẹ́ta ni máa rí kọ̀ wá rí má ó ti gbẹ. lọ́sí jẹ́ pé nínú sọ́nà ọ̀pàtàkì kóbìnrin kó mú òwú tuntun tàbí aṣọ tó fi fíìlì ojú ara àwọn obìnrin ní. láyé ìjíṣẹ́ lọ́sọ̀ àṣọlá táwọn bá ti ṣẹlẹ̀ òwú tútù tàbí xirqa aṣọ tó mọ́ tó tọ́jẹ́ bí aṣọ àwọn fi sójú ara bó bá ṣe rí àwọn fi sínú kóló àwọn sẹ́ǹdì ẹ̀ sí àwọn àyà wa pàápàá jùlọ ìyá wa Aisha kọ́ bá àwọn yẹ̀ wò ṣóun náà ṣì ni àbí kò sí ń bẹ̀ torúkọ pàtàkì tó bá jẹ́ wípé wọn ò rí mọ́ ó ti dá lẹ́yìn ìgbà tó dáhùn ni wọ́n tún wá ń rí fẹ́sífẹ́sí tàbí bí ẹrọ̀fọ̀ tàbó lè jẹ́jẹ́ pupa kìí ṣara rẹ̀ mọ́ wọ́n gbọ́dọ̀ wẹ̀ tó ti dá tó ti dá wọ́n wẹ̀ wọ́n máa kí ni torí pé kí ni àsìkò àádá wọn ó ti kọjá kí ló jíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́lá sọ ó ní ìmìwò àṣepọ̀n mi láti jẹ́ kí iṣan kan nínú iṣan kọjá kóbìnrin má bàa rírun kì. a gbọ́dọ̀ gbọ́dọ̀ mi rí obìnrin gbọ́dọ̀ mi rí. ọkùnrin náà tó gbélé gbọ́dọ̀ mọ̀ torí ńgbà míì tọ́ba ní kò ì dá o ọkùnrin ó béèrè torí yà pé wà á kó lẹ́hùn ara tiẹ̀ tiẹ̀ ti wà lọ́nà nù ọ̀fẹ́ béèrè pé kí bó o ní ṣe ń tẹ̀lẹ̀ ó ní kò ì dá mẹ́ta ní mọ́ ṣe ó ní bẹ́ẹ̀ ni kò dúró jẹ́ ń wò dákà bí ṣe ń ṣe. ó lè jẹ́ pé lásìkò yìí ó ti kọjá àsìkò tí máa rí nǹkan oṣù wọ́n wá rí bíi pupapupa tàbí fẹ́sífẹ́sí tàbí bíi ẹrọ̀fọ̀ kí láàkàkún àwọ̀ ọ̀dà kìí ṣe nǹkan oṣù mọ́ tọ́ba ti jẹ́ pé kìí ṣe nǹkan oṣù mọ́ ọgbọ́dọ̀ kírun ọgbọ́dọ̀ wẹ̀ ọgbọ́dọ̀ kírun ọkọ lè súnmọ́ lójú ara. eléyìí pàtàkì ọ̀pàtàkì àgbọ́dọ̀ mọ ilé obìnrin gbọ́dọ̀ mọ̀ kọ́ má bàa dojúrú ma lọ́wọ́ ọkùnrin tó gbé wọn lé náà gbọ́dọ̀ mọ̀ eléyìí pàtàkì torí wípé tóbìnrin bá fẹ́ ṣe ẹ̀yìn títà tàbọ̀ bá fẹ́ gbàgbéra ọkọ rẹ̀ ó tètè pe àkíyèsí rẹ̀ sí wípé rárá o. ò tí tàbí ò tí mọ̀ gbogbo eré pàtàkì. ẹ̀jẹ̀ bímọ ọjọ́ má báyìí náà fún obìnrin ṣùgbọ́n yàtọ̀ rẹ̀ ni wípé ìyẹn máa ń bá ọmọ wa ni. a gbọ́dọ̀ gbọ́ yìí obìnrin tó lóyún èrí nǹkan oṣù násù ọ̀rọ̀ òjíṣẹ́ náà fúlàlọ́ fúlàlọ́ tí ẹni tó lóyún bá ti rí ẹ̀jẹ̀ kí ló jíṣẹ́ náà sàásì máa ń pè ó ní dámú fàásídùn ẹ̀jẹ̀ ẹ̀ lásán ni kí ló ṣe kọ́kàn wẹ̀ ìwẹ̀ kíni ìwẹ̀ nàzáfà ìwẹ̀ mọ́tótó torí sàrùn pé kò ní máa nǹkan ò ní máa jáde lára rẹ̀ kọ́dẹ̀ máa fi kírun bẹ́ẹ̀ kọ́ wẹ̀ kọ́dẹ̀ máa kírun rẹ̀ lọ eyín ọ̀dá dúró ń kíkì. tó ń túmọ̀ sí pé kí ni ẹni obìnrin tó bá wà nínú oyún tó bá wá jẹ kọ́ má kàkún pé òun ṣe nǹkan oṣù kọ́wẹ́ kan máa kí ni tó ń túmọ̀ sí pé obìnrin àsìkò ọmọ bíbí wọn ń súnmọ́ ọ wá ń damira ṣé nǹkan oṣù ni ṣé ìsìnkú hádà ni là kí ni ó kún ọ fún istihadan tó di yébà yín sùn kí ni ó ṣe máa kírun kò dá ní ọwọ́ ọ̀run kìkì dúró torí wípé ọgbọ́dọ̀ ọmọ bíbí èèyàn ju ogójì ọjọ́ lọ. gẹ́gẹ́ bí ó ṣe wà ní mara á. min nisa'i nabi sallallahu alaihi wa sallam nínú àwọn obìnrin òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam taqid fi nifas arba'ina layla yóò jókòó pé kò ní kírun fún ogójì ọjọ́ la yamuruha anabi sallallahu alaihi wa sallam bi qada'i salat salat nifas òjíṣẹ́ náà sallallahu alaihi wa sallam ọ̀dẹ̀ ní sọ pé kí wọ́n fa irun àsìkò wọ̀nyí kí wọ́n kírun àwa ni róbìnrin o bó ṣe ń bí máa tán báyìí ọ̀pá ilan àwọn obìnrin kan wà bẹ́ẹ̀ bá a ṣe sọ wípé àwọn obìnrin kan wà tí wọ́n ti rí nǹkan oṣù pápá bá a ṣe sọ wípé àwọn kan wà tó jẹ́ pé orí ìpele orí èékánná wọn láti máa láti mọ̀ pé wọ́n ń ṣe nǹkan oṣù tàbí àtẹlọwọ́ wọn àwa lè róbìnrin bó ṣe ń bí máa tán báyìí ọ̀dẹ̀ làálẹ̀ fẹ́kẹ́ tọba ti wá bẹ́ẹ̀ kò ní sọ yí pé ṣé bí wọ́n ní ogójì ọjọ́ lẹ́yìn ó dùn ó fún finifas òun ní kí n là yọ̀wọ̀ yọ̀ màkì òun lẹ́sẹ̀kẹsẹ̀ kágbé eléyìí tó ń túmọ̀ sí wípé ẹni obìnrin tó bá mọ́ kó tó di wípé ó ogójì ọjọ́ ìpè tó jẹ́ lẹ́yìn ọmọ bíbí yọ wẹ̀ yọ máa kírun. ẹni tó bá wà nínú haid tàbọ̀ wà nínú nífà àwọn nǹkan wo ni ò lè ṣe tó jẹ́ èèwọ̀ fún àkọ́kọ́ rẹ̀ ò ní wípé kò lè kírun tó bá ti jẹ́ pé obìnrin ń rí nǹkan oṣù tó jẹ́ àdá rẹ̀ tàbí obìnrin bímọ ó sì wà nínú nifas kò lè kí tọrọ òjíṣẹ́ náà fúlànà fúlà fún Fatima bintu Hureish wọ́n ní fayida aqbalatil haida faturki salat tí haid bá ti dé bá fún ọ báyìí mo ti wọ́n kì í mọ́ ọ̀lẹ́tọ̀ láti kí o lè ṣe tawaf tó sábà pé májàmú tó de ìrún olóṣè kí ni òun lè de tawaf kò lè ṣe tawaf kílẹ̀ kẹta kò ní gbà àwẹ̀ kìí ṣe pé kò tiẹ̀ lè kírun nìkan kọ́ kò ní sàn yẹn àsìkò tí ń ṣe háìdì yẹn àbásìkò tí ń ṣe nífàsì yẹn ọlọ́run bùn ní ọ̀n kò ní fún wọn kí but ààwẹ̀ tọ́jú ààwẹ̀ ọ̀ranyàn ọlọ́run ò bùn lẹ́yìn yóò san wọn padà tàwáàfù náà yóò san tàwáàfù padà tó bá ti jẹ́ pé tàwáàfù ọ̀ranyàn ni nígbà tó bá ti mọ́ ṣùgbọ́n irú o. ọjẹ́ náfúlà ọjọ́ ọ̀ràn àyàwó kò lè ṣe. ọkọ rẹ̀ ò gbọ́dọ̀ súnmọ́. òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam allah subhanahu wa ta'ala ọsọ kó sọ fún wa wípé yasalunaka anil mahid wọn bi ọ́ léèrè lórí obìnrin tó ń ṣe nǹkan oṣù bóun ni ká ṣe ṣe pẹ̀lú wọn. tá a bá ní bùkátà ti súnmọ́ wọn gẹ́gẹ́ bí ọkàn Allah subhanahu wa ta'ala sọ pé kólówó àhàdà wípé ẹ̀gbin ni ìsúnmọ́bìnrin nínú kọ́ndíṣàn báyìí fa'tazilu nisa fil mahid ẹ yẹra fóbìnrin nígbà tí wọ́n bá ń ṣe nǹkan oṣù bọ̀ kì í wá ṣe yẹra fún pé àní rúmọ́ wọn àní bá wọn jẹun or and he expresses some other romantic uh, say affection lápè àbí feelings ní tó wà nínú nù àwọn ọkọ ni mo fẹ́ wọn sọ̀rọ̀ àwọn tí ò tí ní àrò lè sọ̀rọ̀ ní yàní emotion is still inside you know something else huh? Huh? actions you know you know gbogbo ntẹ́yìn bóbìnrin ṣe ó lè ṣe kọ̀ọ̀kan ní í ṣe dìmẹ́ǹdìmẹ́ǹdì òjíṣẹ́ lọ́fà àfihàn àwa sọ pé torí wípé kọ́ndíṣàn tọkùnrin máa wà ń bí o Allah subhanahu wa ta'ala òfin ọmúdẹ́kùn wa ó ní ẹ̀ka ẹ lè fi nǹkan kan fi bójú ara but kí wọ́n sùn lé kí wọ́n ṣe anything tí wọ́n bá ṣe but ntí wọn ò lè ṣe ni pé wọn ò lè wọlé èdè kó jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́sọ̀lá ń sọ wípé ẹni tí ó bá ṣe léyìí man ata àfidán ẹni tó bá súnmọ́ ìyàwó rẹ̀ nígbà tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àwọn imra'a fi duburiha ó súnmọ́ ìyàwó rẹ̀ nílé ìyàgbẹ́ àwọn tí àṣetán ti gàn lọ́ba wọn tó jẹ́ pé ọkùnrin làwọn máa ń làwọn ta sí tó dẹ̀ jẹ́ pé kí ni ó kú mọ́ rẹ̀ haram kí ni òfin tó gbé wọ́n faqtulu al-fa'il wal maf'ul bihi àtẹni tí ó ṣe àti ètí ẹ̀ ń ṣe pẹ̀lú rẹ̀ kí ni ó kú mọ́ tó dé wọ́n ká pa ṣùgbọ́n bóò láṣẹ pa wọn ni ọkùnrin àwọn afáàfù pé ẹ wó ilé yẹn ẹ wó iná yẹn lórí almuhim ikú ni tó tọ́ sí wọn. àwọn kan wá wà wọn ò rọ́kùnrin ẹgbẹ́ wọn kọ̀ rọrùn sọ̀kànlá tí wọ́n fi wá súnmọ́ tí wọ́n gbà tí wọ́n ọ̀rọ̀kùnrin tí wọ́n fi súnmọ́ ìyàwó wọn níbi tí ọba adẹ́dàkọ lójú abẹ́gan tá a fẹ́ wọ́n wàá máa súnmọ́ wọn ní ilé ìyàgbẹ́ òjíṣẹ́ náà sọ́dọ̀ àfúlà ni wọ́n sọ yìí pé ẹnikẹ́ni tó bá súnmọ́ ìyàwó rẹ̀ nígbà tó ń ṣe nǹkan oṣù tàbí ní ilé ìyàgbẹ́ aókè ahimẹ̀ tàbí tó lọ bá alágbègbà àwọn ẹniyẹ̀mí wò kí lóòjíṣẹ́ náà sọ fọsọdọ́kọ̀ọ́ ọ̀dẹ̀ gbanti wọn sọ gbọ́ bima yaqul pẹ̀lú tí wọ́n sọ yìí faqad kaffara bima anzala unzila ala muhammadin sallallahu alayhi wa sallam ọkọ̀mọ̀kọ́ rasulillah sallallahu alayhi wa sallam. bó ṣe wọn náà sunan abi da'ud àti ibn majah wa tirmidhi بتصحيح شيخنا محمد ناصر الألباني òní wípé ẹnikẹ́ni tó bá ṣe báyìí ó ti ṣe kèfèrí sí ti ọba adẹ́dàá tó sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ṣùgbọ́n torí wípé ọ̀kan jù kan lọ ti ẹni tó súnmọ́ ìyàwó rẹ̀ nígbà tí ìyàwó rẹ̀ ń ṣe nǹkan oṣù òun sì ní tààrà kí ni tààrà rẹ̀ òjíṣẹ́ ńlá sallallahu alaihi wa sallam ní bidinar aw dirham aw dirhamay dírámù kan jẹ́ bí four point two five grams of gold òjíṣẹ́ náà sáà fúlàm ní ẹyọ kan rẹ̀ ni ó fi ṣe sàdákà ìtara tàbí méjì ìdí tó fi yapa ni wípé ẹni tó ṣe nǹkan lè wà lọ́wọ́ ẹnìkan ju ẹnìkan lọ. Now kí ni gíráàmù gold nísìnyí? Now. Now, 4,000. So a gram, then two grams will be the 8,000. So 0.5, 4 grams, that is six, uh, 4 grams will be 16. Huh? No, gram, gram, uh, then, kì í ṣe 4,000. ọ̀rọ̀ láti àlànsọ ọ̀rọ̀ láti fọ́ sátọ̀dì là ń sọ ọ̀rọ̀ ńlá Saturday because every day yàtọ̀ sí bí Saturday or Sundays ní indicators máa ń wà lórí rẹ̀ dọ́là ni náírà ní euro ni gram gold ni eh, barrel epo ní nǹkan kan wà tó fi jẹ́ pé àti convert ẹ̀ kò ní jẹ́ kí ni but àṣàyẹ four point two five òní gram kan tó ń túmọ̀ sí wípé eight point five òní. Eh, dirham eh, dinar meji so a ṣe conversion rẹ̀ ni eh, àìdá ẹyọ kan fẹ́ni tí ò bá ní lọ́wọ́ tàbí méjì ò ní fún ẹni tó bá so eléyìí pàtàkì a gbọ́dọ̀ mọ eléyìí ẹni tí ń ṣe nǹkan oṣù gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú kò mí nìyí pé náà nana Aisha rẹ̀ bí àlàánà ó ní mo máa ń já ẹran kù látara eegun mo dẹ̀ wà nínú haid èyí tó ṣẹ́kù màá gbé fún jìṣẹ́ náà sọ̀rọ̀ àfọlá yóò dẹ̀ yóò dẹ̀ fún mi màá jẹ kò sí tí àìṣe lérè yàtọ̀ sí pé kò ní wọlé lọ. ó sọ eléyìí clearly ká sì mọ̀ wípé ẹni tó dáa jù lẹ́dàá ju gbogbo wa lọ tó dáa jù nínú ẹ̀dá ààlà rẹ̀ ó ti sílẹ̀ fún wa lẹ́yìn kó jíṣẹ́ lọ́sọ̀ lọ́wọ́ sílẹ̀ sọ yí pé isna'u kulla shay'in illa nikah ẹ lè ṣe everything tẹ́ ẹ máa ń ṣe pẹ̀lú ìyàwó yín tó jẹ́ ọ̀nà àlá kó tó di pé wọ́n wà nínú nǹkan oṣù tàbí ẹ̀jẹ̀ nìfàs nǹkan tẹ́ ẹ kàn lè ṣe ni wípé ẹ lè wọlé eléyìí pàtàkì a gbọ́dọ̀ mọ eléyìí ìyàwó náà gbọ́dọ̀ mọ̀ torí kọ́ má dàbí ìgbà tó yẹ pé wàhálà rẹ̀ fẹ́ pọ̀ ó mà pé òun ń ṣe nǹkan ṣù torí ńgbà míì ọkọ gan fẹ́ fa obìnrin mára obìnrin náà máa wò pé wàhálà rẹ̀ pọ̀ jù ní owó tí mo wá kọ́ndíṣàn tó ń wà náà kọ̀ dẹ̀ kínní tí ó fi wá máa fa fitna tọ́jẹ́ yí pé ó lè lé ọkùnrin míì lọ ṣe ọkùnrin tí ò yanjú tó yẹ pé kò ní kíní dáadáa yóò lè lè ṣe tí ò yẹ kó ṣe náà ọdún láì mìíràn rẹ. nígbà wo ló tọ́ tọkùnrin lè súnmọ́yàwó rẹ̀ nígbà tó má wọ́n bá mọ́ fàyíṣà tọ̀tọ̀ hẹ́rùnà nígbà tí wọ́n bá wá ń ṣèmọ́tótó fàtòhúnà mẹ́lẹ̀ àyẹ̀fọ́ hàmàlẹ́kùnmọ́wọ́ ẹ wá súnmọ́ wọn níbi tí ọlọ́run pàmìtì yìí lókàtàn gbólóhùn tọba adẹ́dá lọ yàtọ̀ síra wọn ó dẹ̀ ní bá ń ṣe ń lò ní ọ̀ṣẹ́ra Allah subhanahu wa ta'ala tí wọ́n bá mọ́. ọ̀gọ̀rọ̀ àwọn afáà sọ yìí pé ìtumọ̀ yìí ni yìí pé bí nkìtá ìdàm nígbà tẹ́jẹ̀ but nígbà ẹ̀jẹ̀ bá dá kò túmọ̀ sí pé automatically ẹ lè súnmọ́ wọn o ó ní fọyídà tọ̀tọ̀ hàn náà tí wọ́n bá wá ọ̀gọ̀rọ̀ ń táwọn afọ àdóri lónìí pé nígbà tí wọ́n bá wá wẹ̀. gẹ́gẹ́ bá a ṣe ṣe fún síwájú àfi tí ò bá sọmi lókun tàbí tí ìdí kan tàbí kejì tí ó jẹ́ pé kò jẹ́ kí wẹ̀ ọ́ pọ́sibù ọkọlẹ̀ fífún tó fi jẹ́ pé kí ni wọ́n ṣe tẹ̀wọ́ mọ́ láti láti kírun. eléyìí ni tí ó fẹsẹ̀ múlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àfáà báwọn kọrí nà ṣe wá nínú àyà Quran wípé obìnrin tá a kọ lẹ́ẹ̀mejì tàbí lẹ́ẹ̀mẹ́ta láyé ṣílú kìí ṣe ẹ̀tọ́ ni fún ọkọ tó kọ̀ mọ́ àyàfi kí ni àfi tọ́ba tọ́ba fẹ́ ẹlòmíì ṣé mujarrad tó fẹ́ lòmíì ló di ẹ̀tọ́ fún ẹ̀kọ́ àkọ́kọ́ hàn pé ó tiẹ̀ ti fẹ́ lónìí pé automatically ó ti dẹ̀tọ́ fọ́kọ àkọ́kọ́ nù là á àyàfi tọ́kọ kejì yẹn bá ti kí ni tó bá kọ̀ ọ́ bá ti gbé ilé yìí náà ni. tí n kẹta idán ẹ̀jẹ̀ ti dá condition àkọ́kọ́ nù condition kejì tí ó wàá pàmìtì wa láti súnmọ́ ọ ní pé kí ni kàwé a àlàyé sí ẹ̀yìn a sọ pé obìnrin tó ń ṣe nǹkan oṣù ọkọ lè bá ṣeré wọ̀fí atúnáì yahada ibi tó ti ń bá a ṣeré ó dẹ̀ wà nínú nǹkan oṣù ó wá ṣe ìgbà kí ni ó ṣe barakallahu fik yọ wẹ̀ torí pé kí ni eléyìí ọ̀tọ̀ inú náà ọ̀tọ̀ tí háìlì ní ti yẹn eléyìí ti dánira yọ wẹ̀ eléyìí ọ̀ràn yẹn ọ̀ràn yẹn tẹ́lẹ̀ ti ṣẹlẹ̀ ní yọ wẹ̀. bó ṣe jẹ́ wípé kí ni tó bá jẹ́ wípé wọ́n fẹ́ gbé ihram ni aida ó ń ṣe nǹkan oṣù tàbí ó ti ọṣẹ bímọ ni ó dẹ̀ fẹ́ gbé ihram kí ni oṣù ìyọ̀wọ̀ ẹ̀ náà ni torí sàábíà kọjá làánà tí wọ́n dé Zulhulayfa wọ́n ṣe dé bẹ́ẹ̀ báyìí lọ́ba lọ́ba bímọ Muhammad bin Abubakar ọmọ sẹ̀dínà abubakar ìyàwó sẹ̀dínà abubakar ló ẹ̀dùnmọ̀ ọba bẹ́ẹ̀ lọ òjíṣẹ́ náà sàásìlá kí ni kí n ṣe òjíṣẹ́ náà sàásìlá ni ọ̀rọ̀ ó gbé ìhàn gbogbo ń tálálà ju ti náà lọ́rùn ṣe yàtọ̀ sí pé kí ni kí ni òní ṣe kò ní ṣe tàwa kò ní ṣe kí ni kò ní kí ni bọ̀dù kí ni ó ṣe yóò gbogbo àwọn àtúkà òjíṣẹ́ lọ́sàn àṣìláàmù bá sọ́ńdọ̀n tàbí kọ́lọ́wọ́n ọba ṣàlàyé rẹ̀ ní àfàt wípé àti ìkókòrá níjọ ń gbà náà kì í ṣe kí ni pé kì í ṣe rè ọ̀rọ̀ pọ̀ táwọn kan sọ lórí nígbà tá a bá délẹ̀ àmọ́ ẹ̀ ń sọ. eléyìí pàtàkì náà ní títẹ̀síwájú tó ń túmọ̀ sí pé yàní. Yani, obìnrin gbọ́dọ̀ wẹ̀ náà lópin ìgbà tí omi bá wà tí gbogbo àwọn èròjà pé kó tó di wípé asúnmọ́ obìnrin wa. mujarrad obìnrin ní nǹkan oṣù báyìí tàbó ó ti wà nínú ẹ̀jẹ̀ bímọ ó láwọn kankan tó gbọ́dọ̀ ṣe kí ni ó ṣe ó tún rẹ̀ ọgbọ́dọ̀ tún ọgbọ́dọ̀ tún irun rẹ̀ torí ọ̀rọ̀ òjíṣẹ́ náà sílẹ̀ àrà sọ́lá tó sọ fún Aisha rọ̀gánà ana òjíṣẹ́ náà sílẹ̀ àrà sọ́lá ní dáì umrataki dáì umrataki fi wọ́n mọ́ra rẹ̀ lẹ̀ ẹ̀yin gbogbo àwọn kan ní ètò ẹ̀kọ́ ṣe wọ́n kọ́ bí rafaki túnú rẹ̀ wọ́n tẹ́sí yàrá. وهل لي بحج gbé ìhìrọ́ọ̀mù hajj mo dẹ̀ ṣe bẹ́ẹ̀ kì í ṣe yẹn nìkan tó bá ti di wípé obìnrin ó wà nínú nǹkan oṣù tàbí ó wà nínú ẹ̀jẹ̀ ọmọ bíbí ó ti fẹ́ wọ́n fẹ́ kó dira. kí ẹ̀jẹ̀ kọ́ má bàa máa kán torí ẹ̀jẹ̀ ìbímọ tàbí ẹ̀jẹ̀ nǹkan oṣù kí ni nàìjásà ni kọ́ má bàa stain masjid tàbí stain gbogbo ibi tó bá wà wọ́n fẹ́ kí ìgbà tó bá fẹ́ wẹ̀ kó mú òwú tútù tó funfun kọ́tù wò tó tuntun tó mọ́ tàbí aṣọ tó bá mọ́ dáadáa kótìbọnú alimẹsìkì màsákà kótìbọnú kó fi pa ojú ara mu against infection àti against pé kí bẹ́ẹ̀ má bàa máa rùn torí ẹ̀sìn wa amálérí ìmọ́tótó ni àti ìfinra ìfinjú. E the expression dirty Muslim is, does not exist. Just like kansa is an ignorant Muslim kò yẹ kó exist méjèèjì ò bára wọn lọ torí pé kí ni a Muslim by definition is an intellectual ẹ̀sìn tó jẹ́ pé omi omi tá a lò wọ́n ń define rẹ̀ kí ni tàrífù omi kí ni tàrífù ilé kí ni definition ilé kí ni definition àtọ̀hún definitely intellectual Ah, positions lélẹ̀ tí mùsùlùmí gbọ́dọ̀ mọ̀ ntọ́jẹ́ àti ntíọ̀jẹ́ kó tó tara bọ̀ bọ́ọ̀ ni ó ṣe wẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrà sọ́nà ní sídìr yóò fi sínú omi nígbà tó ti tún yóò bu omi sórí yóò wá ṣe dẹ́lùkù rẹ̀ yóò gbó dáadáa débi wípé omi yẹn ó kan ìsàlẹ̀ àtàrí yóò wá fọ gbogbogbò ara yóò wá mú òwú tutù gẹ́gẹ́ bá a ṣe sọ cotton cotton wool tàbí aṣọ tọ́mọ́ yóò fi sí almesk tàbí nǹkan tí ó lè disinfect ara doctors have so many of them tó jẹ́ pé ó ń ó jẹ́ disinfectant yóò fi sí ibi ojú ẹ̀ jẹun láti ẹ̀háǹsì ìmọ́tótó rẹ̀ eléyìí pàtàkì obìnrin mùsùlùmí gbọ́dọ̀ mi lé aṣọ tó wá ṣe haid sí bóun ni ó ṣe mọ̀ tí ẹ̀jẹ̀ bá taṣà sọ òjíṣẹ́ náà fúlàní fúlàní ní tàkìhì kọ́kọ́ ha ẹ̀jẹ̀ ẹ̀ kọ́ ha kúnà tó bá wá ha tán ntọ́ba wa lóòórùn tó gbádùn ó lè jẹ́ ọṣẹ tó tó ń ní òórùn dáadáa yóò wá fi sí yóò fọ ibi tó bá fọ tán aṣọ yòókù tí ẹ̀jẹ̀ ò tábà yóò wá mú omi yóò bù wọn eléyìí pàtàkì òjíṣẹ́ náà ti la àfúnná fún kíyìn bẹ̀dẹ̀dẹ̀ ẹ̀yìn wọ́pìtìlì ìhìbì máa yẹ wọ́sídà ha ibi ẹ̀jẹ̀ yẹn ha dànù wá fi omi àti sídà àbí omi àti sọ̀bù fi fọbẹ̀ kì í wá sún ṣe yìí nìkan ó ní súnmọ̀ndẹ́sí fèsàhírì wá bomi wọ́n ètò kù nínú aṣọ yẹn wọ́sọ̀ lè fi wá kí ọwá lè kírun pẹ̀lú aṣọ yẹn báyìí. eléyìí pàtàkì ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin wa wọn èṣèlè tí má wọn lọ kó yẹn tù aṣọ tó ń oní ìgbà aṣọ tó kọ tuntun mọ ọgbà wọn ní wọn ní fi dá lẹ́sìn fi aṣọ tí háì tó wà lára rẹ̀ á ẹ̀jẹ̀ yẹn dànù wọ́n wà mọ omi wọ́n ṣe kí ni wọ́n fi nù ẹni tó jẹ́ mọ̀sá tó ní jẹ́ pé istihada lọ́wà èyí ni kí àwọ̀dá ni ọ gbọ́dọ̀ jẹ́ ni tó jẹ́ pé ó ti mọ bálejò rẹ̀ ṣe rí ọba ah, màá tó bá dojú rú yọ padà sí bí ṣe máa ṣe tẹ́lẹ̀ tó náà. torí wípé yọ márùn-ún máa rí nǹkan oṣù ọwọ́ á rí ẹ̀kan méjì lénìí má ọjọ́ mẹ́ta tó kù ó ìwà nínú nǹkan oṣù kò rẹ́jẹ̀ lóòótọ́ ṣùgbọ́n kí sọ ó nínú nǹkan oṣù kò ní í bó ṣe jẹ́ wípé tọ́ba ti kọjá ajọ́ márùn-ún tí máa rí òun tó dẹ̀ sì ń wá tó fijọ́ kàn jẹ́ méjì sí tó sì ń wá ó dúró kò dúró yóò ṣe kí ni wẹ̀ yóò máa kí ni obìnrin gbọ́dọ̀ gbọ́ tó àìgbọ́ ilé ìjókòó obìnrin tí ń ṣe tà kò di lọ́wọ́ kọ́kọ́ rẹ̀ mọ́ sùn tó bá ti lè sùn torí iyẹ̀tọ̀ àyà ọmọ ọwà mi mímọ́ kò sí nínú ẹ̀gbin nǹkan oṣù torí pé kí ni obìnrin tí ń ṣe àwọ̀dá ṣó lè kírun àbí ò lè kírun ó lè ni pé kí kírun lè kírun ni pé kó kírun. ìrún kíkí ju kí ọkọ súnmọ́ lọ ó ti lè kírun ọkọ lè súnmọ́. èkejì á advice obìnrin tí ń bá ń ṣàwọ̀dá lórí tó máa rọrùn fún kí ló máa rọrùn fún ọ̀kan nínú àwọn sàhàbíyàtì ọlọ́sọ́dọ̀ òjíṣẹ́ náà fàáfin náà ó ní nǹkan oṣù mi dúró sàásìlà ní fi òwú tútù fi bójú ara à ó ní arásùlọ́lá ó jù bẹ́ẹ̀ lọ. ó ní fi aṣọ tọ́mọ́ fi bójú ara à ó lè jù bẹ́ẹ̀ lọ jẹun fa ó ní máa yà ni sàhánàlá. Ìdíṣẹ́ náà sàásìlà wà ní ṣètọ́nì lọ́fẹ́ nì ọ́ ó lè jẹ́ iṣan kan ló ti já tó ń túmọ̀ sí pé tó bá ti dàbà kọ́ lọ wọ́ òògùn kọ́ lọ wọ́ òògùn fún ti ń ṣe ọ wà á tira dáadáa pẹ̀lú ọ̀pọ̀ aṣọ torí kẹ́jẹ́ má bàa máa tẹ̀ náà ọ̀wẹ̀ bọ̀dúwò ló ṣe ṣe tí ó fi rọ̀ ẹ́ lọ́rùn ọ̀wẹ̀ ó ṣàlùwàlà fásùbà tó bá ti di zuhur ó ní sùúrù tó bá ti di ìgbẹ̀yìn àsìkò zuhur tó jẹ́ àkọ́kọ́ tákọ́kọ́ àsìkò tó ti súnmọ́ ọwẹ́ ó múra ọrùn àti àti asri ó kìpọ̀ ti ìgbẹ̀yìn àsìkò rẹ̀ ti asri ọ̀jẹ̀ kí ni àkọ́kọ́ àsìkò ti di ó mú sùúrù ti di magrib ti fẹ́ tán ọ̀wẹ̀ ìṣá magrib oke kì ìṣá yóò jẹ́ magrib si ìgbẹ̀yìn àsìkò rẹ̀ ìṣá yìí sí àkọ́kọ́ àsìkò rẹ̀ eléyìí ló rọrùn fún ọjọ́ ha alaihi wa sallam ẹni tí ó ń jẹ́ pé ó rí nǹkan oṣù tí iṣẹ́ àwọ̀dá tàbí ó jẹ́ ó rí ẹ̀jẹ̀ ìbímọ tó bá ti dá tó ti wẹ̀ yóò san àwẹ̀ but kò ní san yòó rẹ̀. arábìnrin kan ọlọsọdọ nana Aisha radiyallahu anha ó ní bó o lá ṣe ṣe ìrun wa nígbà tá a bá mọ́ nísọ pé ó yẹ ká sàrun nígbà tá à ń ti ń san àwẹ̀ náà àwọn fẹ́ bọ́kọ lọ́mọ àyíká ẹ̀kọ́ islam yìí fi ń tá a máa fọpọlọ sí náà sùn àmọ́ jù sí kí ni nana aisha sọ fún nana aisha ni aharuriyatu anti ṣé khawarij ni ọ àwọn wo ni khawarij àti máa he sọ àhe gba ọ̀rọ̀ ọnu kùránì ni wọ́n mú wọ́n wàá tù pẹ̀lú ọpọlọ bó ṣe wù wá báwọn eléyèsè fẹ́ fi ọpọlọ wọ́n fẹ́ fi tú òsìn ẹ̀sìn. látara pé kí ni wọ́n wò pé ìgbà tó ti jẹ́ pé a lè a gbọ́dọ̀ san ààwẹ̀ wọ́n wò pé kí ni ọyẹ ká lè sàn mú náà ní nàná àìsà ti sàn lé sí ilé. ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn báyìí wọ́n kún ta ní ti pọ̀ lórí nínú gbọ́n níta tọ́lọ̀ ń fún ní ojú sùnùkùn láti fi wo ẹ̀rí tí ó kọ́kọ́ kánú ró tí ó kánú kò tí ó ronú jinlẹ̀ tí ó máa bẹ lọ́hùn ọba pé kọ́lọ́hùn ó tọ̀ ń sọ́nà wọ́n bẹ̀ ni. ẹ̀wọ̀n ibi tí wọ́n ń bẹ́ sí iná náà wọ́n bíbélá lọ́fi yẹ kéèyàn sọ́ra. Aisha wa sọ fún mi pé láyé òjíṣẹ́ lásán làásán là ìmọ̀ tàwa láṣẹ ká san àwẹ̀ kìí pa wá láṣẹ ká san. tíra wo ló mókè jù tá a fi ṣàlàyé ọ̀rọ̀ pé wọ́n ojíṣẹ́ náírà sọ́lá sọ́lá tá a bá ti sọ olúkálukú ọ̀kọ̀ọ̀kọ̀ bára lẹ̀ náà tíra wo ni. barakallasik Bukhari Sahih Bukhari àríwẹ̀kọ́. tíra wo ló ṣe àlàyé Bukhari jù pẹ̀lú ìkónú gbogbo àwọn àtòrígun mẹ́rẹ̀ẹ̀rin ayé tábà pé tíra yìí o àlàyé Bukhari ibi tá a ti kọ́ yẹn jú ni tó túmọ̀ sí ni tíra wo ni. barakallahu fi lillahi darruk fatihul bari ta ló ṣe ibn hajar al-asqalani rahimahullah rahmatan wasa àwọn àfa àwọn tí wọ́n jẹ́ ẹni mímọ́ wọ́n ní lẹ́yìn ìgbà tó ti jáde láyé ọlọ́run ọbọ̀ fún obìnrin kan nírú rẹ̀ bí lọ́mọ tó bá ti gbé tíra tó ṣàlàyé rẹ̀ báyìí o ní lè ka tíra ní ìmọ̀ àfi tíra rẹ̀ afanla <laughs> muhaddisul madina abdulmohsen abdad ó ní àwọn méjì ń bẹ láyé àti gbọ́rọ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ àtúnláǹgì kò rọrùn àfi tá a bá ka tíra wọn ó lẹ́ni àkọ́kọ́ ibn hajar al-asqalani ọlẹ́ni ẹ̀kejì muhammad nasiruddin al-albani torí a máa ń fà á ntí wọn rò pé nígbà wọn bá ń kó gbogbo ẹ̀rí kalẹ̀ ọ́ sàsẹ́yìn báyìí ni pé àá èwo lélẹ̀ àwọn àfáà wa wò yí pé ẹ jẹ́ ká mú tíra yìí fatul bari ẹ jẹ́ ká ṣe tàkíkù rẹ̀ ká túbọ̀ àwọn nǹkan míì tó bá rújú ń bẹ̀ ká di dáadáa abúlé ti la al-allama sheikh abdulaziz bin abdullah bin baz rahimahullah rahmatan wasa ọ wá pe àwọn àfáà pé ẹjẹ́ á ṣe tíra yìí níta bá rí ń bẹ̀ tó bá fẹ́ kù káàtó torí isma àìlè ṣiṣẹ́ kìí ṣe ṣẹ́rùtù fún ìjẹ́ àfáà sàyí ọ̀lọ́lá àwọn sàbẹ̀ òjíṣẹ́ náà sàbẹ̀ aláwọn tó ń ṣe mistake nù sàyí ọ̀lọ́lá sẹ́yìn yọ ọkùnrin sàbẹ̀ ọjọ́ wọn kò láàká. ní ọ̀kan nínú àwọn sàádé ń kìlọ̀ fún olórí kan olórí yẹn wá ní dákẹ́ ràlẹ̀ rálẹ̀ nínú àwọn sàádé nìwọ sàádé yẹn dẹ̀ dá lóhùn ó ní kò sí ràlẹ̀ rálẹ̀ nínú sàádé òjíṣẹ́ náà bàrà sọ̀rọ̀ nínú sàádé òjíṣẹ́ àwọn sàádé òjíṣẹ́ náà sà kò sí ràlẹ̀ rálẹ̀ nù àbọ̀wà ni ọlọ́run ọba kí lọ́sọ̀ lórí wọn ó ní rọ́bì ọlọ́run àánú wọ́rọ́dọ̀ àánú ọlọ́run ti yọ́nú sí wọn àwọn náà ti yọ́nú sọ̀rọ̀ òyìnbó náà àti láti ṣèkì lọ. ó ní ìlà zikira asari fa amsiku tí wọ́n máa ti ń dákọ̀ àwọn sàbẹ̀ mi ẹ kóraró ẹ kóraró torí sàbẹ̀ mi sàbẹ̀ mi ẹ̀yin tẹ́ ń bọ̀ lẹ́yìn ẹ fi tó tóòkè uhud ní gold ẹ fi ṣe sàrà kò ní tó ládàá tẹ́ gbàǹdé òní tó múdù kan táwọn sàbẹ̀ mi fi ṣe sàrà sheikna abúlé fillah sheik abdulaziz mubaz wọn wá lọ bá wọn sẹ́ndì sí baba albaani rahimahullah tawasa ẹ jẹ́ ká ṣe tíra yìí torí káwọn lẹ́nu àwọn tẹ́nu wọn ń palá kọ́mọ̀dì wípé wọ́n wà á wọ́n sọ̀sọ́kùsọ lórí rẹ̀ baba albaani ni mo ní sẹ́kàn tí mo ti bọ̀ tí ń sin láwọn èèyàn tí wọ́n kún lọ́wọ́ lórí rẹ̀ wọ́n wá kún wọn lọ́wọ́ ni wọ́n fi ṣe tahqiq fatah al-bari. al-usul al-farid usuli al-farid min sheikhna muhammad salih ibn ọ̀fẹ́ni rahimahullah rahmatan wasi'a wọ́n jókòó níwájú bàbá bumbaz báyìí ni láti ka fatah al-bari. sáà pé tá a bá ní lárúbáwá ni wọ́n àṣínú ẹni tó gbọ́ lárúbáwá yé ni wọ́n lárúbáwá náà tó ń gbọ́ lárúbáwá yé wọ́n wá sọ nǹkan lórí fatul bari táwọn tí wọ́n sọ wọ́n ní làhíjọ́ bàdàl fatih lẹ́yìn ìgbà téèyàn bá ti rí fatul bari ní àlàyé béèyàn ó sì gbọ́rò jíjẹ́ lọ́ba àgọ́làm yé àti wá lọ bí tíra míì péèyàn lọ wá àlàyé ah, kò sí máa wò ta ló ṣe ẹ̀wọ̀n náà ajá lára sára rẹ̀ àwọn wèrè kan àwọn ẹranko tọ́jẹ́ pé bí aṣojú ẹ̀sìn bá wà dáadáa ni ó yẹ kí nígbà bá dá wọn dùbúlẹ̀ tá a bá fún wọn lẹ́gbàá tán ká wá tì wọ́n mọ́lé torí kíni fáírọ́ọ̀sì ni wọ́n kí wọ́n má kọ̀ǹtàkì àwọn yòókù wọ́n wá ní ibn hajar al-asqalani wọ́n ní aṣe'ari ni nítorí náà káfíìr ni tíra rẹ̀ ń gan kí wọ́n máa dáná fún un subhanallah kí ni wọ́n sọ bombaze onímọ̀ albani ọ̀gbọ́yé sọ́ọ̀lì ibn ọ̀fẹ̀mí ọ̀dàmà àfẹ́ni sọ. man humul awtadu thalatha alladhi alayhi alayhim da'watu salafiyya àwọn wo lò kó mẹ́tẹ̀ẹ̀ta tí wọ́n kó dáwà sàlàfíà wò lásìkò tá a wà bẹ́ẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn náà Al-Albani Bin Baz Salih ibn Uthaymin rahimahullah rahmatu allah. àáfà ńlá ẹrù jẹ̀jẹ̀ nínú mà Sheikh Fawzan Fawzan ó tún wá ń kìlọ̀ wípé ẹ ṣọ́ra o ibi wọ́n dé kìí ṣe pé ẹ lè débẹ̀ àwọn ẹ̀fọ́ àníjùn ò lè débẹ̀ ẹ lè fẹ̀sìn tó wọn ẹ nímọ̀ tó wọn wọ́n lọ sọ tiẹ̀ ni. ìyàgbọ́dí yàrá bá ti jákù òsì tí ò lè náwó. Yára aṣàríyàn ni káfíìrì ni náà wá wí kẹsẹ̀ rí ni. Àwọn aláfa àwọn awá wọn tì àwa wọn kì lágbo máa rí wọn àwọn ọmọ kéékèèké àdáàbò sínfìn tí wọn ò tí jáde lẹ́nu fùrọ̀ wọn ọ̀dà nǹkan kan mà wọ́n á fẹ́ mú àwọn àfa ànáńlá tó jẹ́ pé àwọn ni òpó àwọn ni ọlọ́run ọba fi ṣe gáàdì fẹ́sìn wọ́n ń gbá wọn lẹ́nu ẹ kò sínbẹ̀ wọn ò sínbẹ̀ wọn kí ló ṣe náírà sọ́la sọ. wọ́n ní ní sẹ́mi ná man lam yujalla kabirana ويرحم صغيرنا ويعرف إلى عالمنا حقه وسلا sí lára wa o àwọn tí wọn máa bàbàrà àwọn àgbàlagbà wa àgbàlagbà lè ṣiṣẹ́ sheikh na abunafillah sheikh bombaz wọ́n sọ̀rọ̀ ní public wọ́n mú hadith wa. hadith yẹn ó lẹ ẹni tó jẹ́ undergraduate ní jamiu islamiyah ọdẹ náà sọkọ ní bàbá wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe fi kọ́ wa o òun ni wípé hadith tó bá lẹ àìsí ìṣẹ̀rí o hadith tẹ kóòtù báyìí o pẹ̀lú ẹ̀rí báyìí ọ̀rẹ́ báyìí ríwà tó báyìí ọ̀fẹ́ jọ bí ntọ́ lẹ o ẹ lọ́ọ́ yẹ wò kí ni bàbá sọ. lẹ́mi ẹ̀tọ́ fẹ́fẹ́ wọn ò jẹ́ àwọn kìnìún àfa àti wọn sọ pé ẹ̀ẹ́ ọ̀ ní àmàdísì ìlú yìí náà láti rí wọn wọn wá sọ pé tọ àwọn wo wọn di ẹ lọ wọn sọ rẹ torí pé àwọn èèyàn ìṣe àfà aslam àlùfáà ni wọn ọ̀tọ̀ ni tí wọ́n jẹ́ ká correct àfà ẹni tó correct rẹ̀ wọ̀láhì oríire lọ́wọ́ fún ọ kọ́ ọmọ bá ṣìnà kọ́ ọmọ bá sọ àwọn èèyàn nù ó pè ọ̀tá kíyèsí wàhálà oríire ni ó fi jẹ́ pé àwọn sọ́dọ̀ fún wa ní tí èmi èèyàn bá ń jọ ń ṣe discussion mọ̀ ọ́ mọ̀ ń fẹ́ kó ní èrí jù mí lọ kí n lè bá lálékún torí tí mo bá lékún ju tí mo bá mú tí mo bá yẹ pé mi ni mo lérí ju tiẹ̀ lọ inú discussion ẹ̀yìn géèlì kankan mọ̀ ń kàn ń èmi kan dà dà ní ìgbà sí la ẹwà àwọn èèyàn a máa bi eléyìí léèrè á ní ẹ lọ sọ́dọ̀ ọ̀làgbájá a máa bi eléyìí léèrè á ní ẹ lọ sọ́dọ̀ ọ̀làgbájá wọ́n wà á máa tira àwọn kábàn tí ó fi padà sọ́dọ̀ ẹni àkọ́kọ́ torí wọ́n ń sá fún wípé káwọn máa bẹ̀rẹ̀ àwọn síta àwọn èèyàn rẹ̀ ṣẹ́gun bá dìde wọn ni adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba tó ti fi hàn á pé ẹ̀yin wa ti dá a ká tó lọ a ní nínú àwọn ọmọ tí wọ́n lè sọ fún wa wípé ká lọ tún àdìsí ẹ̀ o. subhanallah àbí ẹrù jẹjẹ nínú ìmọ̀ hadith àwọn àfáà ní wọ́n é jọ pé nínú mímí rẹ̀ gan súnà ń bẹ́ ń bẹ̀ Al-Albani wọ́n ní atọ́nu fi yí yóò ájú tọ́nu fi súnà tó o bá ta sí bí ìgbà tó ta sí súnà ní tàbí o ta tó jù sẹ́lẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ subhanallah ọkàn nínú àwọn ọjà mẹ́rin sàmì àwọn bá ní hadith tẹ́ lọ sọ yìí tẹ́ lọ nínú mo ráwọn ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ó yẹ kẹ́ ẹ tún wò ó ní jazakallah kọ́ yín tún lọ́ọ́ tún yẹ̀ wò wọ́n dẹ̀ lọ́ọ́ tún yẹ̀ wò. wọ́n wá kọ sí i pé ọ̀nà tí mo gbà ṣe ní sọ̀hí ọlọ́run ló ní kí àwọn ọmọ ọ̀dọ́ kan ṣàkíyèmí sí kò rí bẹ́ẹ̀ o but ọ̀sọ̀ yìí lóòótọ́ but ọ̀nà míì ni ọ̀nà yìí ni ọ̀nà yìí ni ọ̀nà yìí ni tí wọn bá pàkíyèsí wọn sí ṣé wọn ò lè ṣe further research tí wọn ò fi wá kọjáde fún wa àbí bàbá wa sọ́ọ́lì ibùdó ọ̀sẹ̀ni ìlọ̀ṣẹ̀mọ́lá àwọn tẹ́wàtà ìgbà tí wọ́n ṣe wá àtìtán àwọn tún láàbùlì ẹ̀lẹ́mì àwọn ọmọ kẹwàá rí pé ìkẹ́ ìgbà wọ́n wá gbé gègé wọ́n wá hun ewì lédè lárúbáwá ibùdó ọ̀sẹ̀ni ẹni tó jẹ́ yí pé èèyàn báyìí ni ó ní rárá kìí sí èèyàn bá kan èyí tí ń pọ̀ jù ẹ mọ mọ èèyàn ọba àti súnà rẹ̀ láàṣọ ọ̀rọ̀ òdodo má torí wípé gẹ́gẹ́ bí ọmọ ẹdẹ ènìyàn mo lè ṣiṣẹ́ ńgbà ọba yá ní ìsìnlẹ̀ wàá sọ mí di ẹ̀rí rárá ẹ̀rí nínú tíra àti súnà òjíṣẹ́ náà bá sọ́nà lọ́wọ́ báwọn ẹni rí àkọ́kọ́ ti ṣe èyí ni ẹ dá padà sí wọ́n ti fẹ́ máa sọ̀rọ̀ lórí àní ẹ̀pá yín rẹ̀ ẹ̀yìn kíkẹ́ ẹ̀kọ́ ni subhanallah àwọn èèyàn rẹ̀ wọ́n fojú súnùkùn wo gbogbo nǹkan wọ̀nyí mo fi jẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra mídíà social media oríṣiríṣi bá ń pọ̀ ń bẹ̀ facebook wa whatsapp àti oríṣiríṣi àwọn àwọn àfa orí facebook àwọn àfa orí whatsapp fẹ́ pé ẹ àmọ́ gbọ́ àwọn fatuwa tó jẹ́ ipe tí wọ́n bá béèrè lọ́wọ́ bimbab babalọ́lù bá ní àbísọ́lù bú náà tèmi òun ni ẹ mú sùúrù lẹ́jẹ̀ lọ́wọ́ wò wọ́n ẹ rí pàà wọ́n ti sọ̀rọ̀ lọ pàà ẹbẹ̀ rírẹ̀ lè nítorí bí àwọn boko haram ni ẹgbẹ́ kọ̀ọ̀kú sọ tí wọ́n ń sọ lẹ́nu ẹ àwọn wò pé ṣé mùsùlùmí àwọn eléyìí sá àwọn ọ̀tẹ́ẹ̀sì wa gọ sáré eléyìí èyí ò ní wọ́n wá rí ní Islam fáwọn ẹni tí abẹ́ fún jẹ tẹ́lẹ̀ epo kọ́ fi para petrol tàbí gáàsì ló fi para ọ̀rẹ́ dúró sẹ́yìn wàhálà so ó ti gbódìbò tẹ̀ wá dúró níbẹ̀ kí ó tó wà ní ewu wàhálà ló fi jẹ́ pé kíláàsì yẹn ju ti ń bẹ́ ńlẹ̀ àti ká padà sí di ìpìlẹ̀ wa kólúkálukú máa lára rẹ̀ kólúkálukú kọ́ máa lára rẹ̀ ọmọ yìí ó ti ní tí ó tún ṣe tó jẹ́ pé kò ní ìdè àtàwọ̀ kankan òbí jẹ́ pé nu kọ́wá ìrò ni pé látàkùn fìlì islam ṣẹ́yàn ńlá wọlé kan sí imam má sọ̀rọ̀ kan tó ti ní aṣíwájú nínú àwọn tí wọ́n ti kọjá lọ tí wọ́n sọ pẹ̀lú èyí ìrẹ́kẹ̀ jánu para para para para para àìṣá radiyallahu anha ló fi pé àkíyèsí wọn sí ọ ní àròríyà ẹ̀ǹtì táwọn tí wọ́n máa ń fọpọlọ wọn tú ọ̀rọ̀ ẹ̀sìn ìwọ náà ni kunna nahid ma'a nabi sallallahu alayhi wa sallam a máa ṣe nǹkan oṣù láyé òjíṣẹ́ náà sallallahu alayhi wa sallam fala ya'muruna bihi kìí sọ yí pé ká tún <laughs> ọwọ́ àṣekìlọ́ ni láti fàánù má tún un kí o irun òsì lára rẹ̀ eléyìí pàtàkì tí oòrùn ò bá tí ì wọ̀ tí ẹni tí ń ṣe nǹkan oṣù nǹkan oṣù rẹ̀ wá dá yọ yóò mú zuru àti afrio eléyìí ní ittifaq al-umma Ibn Abbas. رضي الله عنه وني إذا طهرت الحاحد بعد العصر تي ẹni tí ó ń ṣe nǹkan oṣù tó bá mọ́ lẹ́yìn ìgbà tó kí astrid tí astrid tó ti kọjá àmì ìtàsí wà lẹ́yìn astrid wọ́n ti kí astrid tán ní mọ́tótó bá sọ́lá ti zoro wal asr yóò kì í zuhr àti asr wa idha tahurat ba'da al-isha tọ́bajẹ́ pé ìṣá àti òtítọ́ kí nǹkan oṣù rẹ̀ tó dá wọ́n ní sallat al-maghrib al-isha yóò kí maghrib yóò kí isha afawa aláfa Shawkani rahimahullah rahmatawasiya. أني رواهما سعيد بن من منصور في سننه والأصم وقال أحمد بن حنبل رحمه الله رحمة واسعة إمام السنة وصباي عامة التابعين يقولون بهذا بهذا القول gbogbo àwọn afa tabi'i tí wọn dúró lórí ni illa hasan wadaw àyàfi hasan nìkan tó dẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ majority tó dá lórí ẹ̀rí نين تي ابن عباس اون لورو فا لا حسين بن عودة على رائشة ولهم مبيري لو إمام على الباني في على يو لوا لوري لي وني إذا طهرت حاحد بعد العصر قبل غروب الشمس فإنه يجب علي أن تصلي الزور والعصر oòrùn ò tí wọ̀ ẹni tí obìnrin ti ń ṣe nǹkan oṣù tàbí ó ní nifas ọwọ́ adá ẹ̀jẹ̀ dá fún yókè zoro yókè má sí. wáyé dà tọ́húrọ̀t bá dẹ̀lẹ̀ ìṣá tó bá yẹ pé lẹ́yìn ìṣá yìí tí àsìkò fájúrò títò wọlé yajibu alayha an tusalli al-maghrib wal isha ọ̀ràn yẹn ni pé kó kí magreba àti isha torí ẹ̀rí kíni ẹ̀rú jama'u ta'khir a lè dìlé irun kan lè sopọ̀ mọ́ ọ̀kan. gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú alhamid ẹni tí ó lóyún kì í ṣe nǹkan oṣù ẹni tí ó lóyún tó bá rẹ́jẹ̀ dẹ́mọ̀ fásitì ẹ̀jẹ̀ lásán ni tọ́lọ́rọ̀ òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam tó sọ lórí ẹni tó ń ṣe istihada almustahada wípé innama huwa irqun iṣan kan lọ́jà ní afanla ibn Qudama nínú Mughni ló mú wáyé pé hukmul hamil òfin tó de ẹni tó lóyún ìdàrọ́ àti dẹ́mù. nà ètò fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfààní wípé ẹni tó ń ṣe nǹkan oṣù ó wá fẹ́ lọ sí hajj tàbí wà ní hajj torí kó lè bá àríṣẹ́ ṣe tó bá ní oògùn tó lè lò kó fi jẹ́ wípé nǹkan oṣù rẹ̀ lè dìlé tí ó fi rí gbogbo nǹkan hajj ṣe kó tó di pé nǹkan oṣù rẹ̀ wá tí ó fẹsẹ̀ múlẹ̀ jù nínú ọ̀rọ̀ àwọn àfààní pé tí n tó fẹ́ lò yìí tó bá dín. bàbá inshallah karim débi tá a sọ̀rọ̀ ní tí àwọn afábá sọ lórí rẹ̀ béèrè látara ẹ̀rí tí Allah subhanahu wa ta'ala fi hàn jíṣẹ́ lọ́sọ̀lá àlọ́ sọ́lá. àti àgbọ́yé àwọn sàbẹ̀ òjíṣẹ́ lọ́sọ̀lá sílẹ̀mù àtàwọn ẹni rẹ̀ tó ti kọjá lọ a máa fi mú ìmọ̀ràn wá. à ń bẹ ọba adé Allah subhanahu wa ta'ala kó gba lẹ́sìn lọ́wọ́ wa kó má Ko àláyà kó mọ́ wa lọ́kàn lára àti ní gbogbo ìṣesí kó ṣe á ní mùsùlùmí múmi ní òdodo kó paná kọba rẹ̀ bídí àṣetánì ńlẹ̀ kọ́lọ́mọ bàbá adédọ́lá subhanahu wa ta'ala kó fi àṣe ìmọ́lẹ̀ fún ẹ̀sìn rẹ̀ kọ́ mọ́ fi àṣe fìtínà fún gbogbo àwọn tí wọ́n ń pètè pèrò lórí àti ìdáwà aláàlẹ̀ fún mùsùlùmí nínú islam tàbí níta islam à ń bẹ ọba adédọ́lá subhanahu wa ta'ala kọba kojú wọn kọba. borí wọn kó májẹ̀mú rí wa gbèsè ah, subhanaka Allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk اللهم صل على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم انك حميد مجيد السلام عليكم ورحمه الله وبركاته Hello. جزاكم الله خيرا أحسن الله إليكم بارك الله فيكم kọ́lọ́mù àdá yín sìn kí dáadáa yorùbá àwọn tá a bá ní ìbéèrè díẹ̀ ìbéèrè díẹ̀ mo pè torí ẹ̀yin òfin sì ń koṣù àwọn ìyàwó yín lọ́wọ́ ń ṣe àtàwọn obìnrin lẹ́yìn so díẹ̀ ní lọ́dọ̀ àwọn ọkùnrin èyí tó pọ̀ nínú béèrè wọ́n ní kó wá ní àti ọ̀dọ̀ àwọn obìnrin lókè so àwọn àwọn ọmọ ìyàwó lóbìnrin wọ́n bá ní ìbéèrè kí wọ́n wọ́n lè tètè bá wọn béèrè ẹ̀. Um, ìbéèrè méjì péré one. láti mú dọ́kítọ̀ tó mọ̀ dọ́kítọ̀ two one. Thank you asalaamu aleykum wa rahmatulah kankan kọ́lọ̀ bá wa lọ́rọ̀ ẹ̀mí sheik àti gbogbo wa náà. ṣé one of my customer ó béèrè lọ́wọ́ mi lórí fatwa sinapasi Sudan Sudan obìnrin kan ó lóyún ó lóyún wọ́n ní torí ó tẹ̀ sí kókó mẹ́sìn Islam ṣá. sọ wa lọ fẹ́ yẹ́sìn mi ó tún wá lóyún nínú pé so wọ́n ní wọ́n máa fi obìnrin ẹ̀pà wọn fún àfi bímọ pé wọ́n máa pa gítà so mo ní láti rìsáàfù ẹni dáadáa lẹ́ni tó béèrè béèrè yẹn kíkẹ́ mi wàá ní màá wá fún lágọ̀ lẹ́kùnrẹ́rẹ́ sàmàlìkàn. nínú òfin.